السلام عليكم ورحمة الله وبركاته أسألكم الله وبعلا نجلو أن ترى إكياتي يسمى الفاوى بأولفاوى أولشفاوى النبي ومحمد صلى الله عليه وسلم إكيالونكم أبنادينات ومرارينات وصحابة إكيالونكم أبنادينات ومرارينات وصحابة ọlọ́wọ́n bá kú sọ́nú àwa náà tọ́láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà lọ́mọ káàkánú wa lẹ́tọ́rọ kíyàmọ̀ kíra tá fi ìsànlẹ́kọ̀ọ́ ní àárọ̀ ọjọ́ ni ọ̀gbẹ́ni ìsìlámù wà fà fi sílẹ̀ tó kú lọ fà rọ̀ àtìlẹ́yìn ìyàwó afọwà Muhammad Hajar kíra tí ń kọ́ wa nípa àgbésí ayé àwọn asọ́jọ́ ìsìlámù pàápàá jùlọ Abubakar Umar Usman àti Ali ọlọ́wọ́n bá ṣùgbọ́n ọ̀tọ́ kó bá ti sílẹ̀ sí ọgbà kan sílẹ̀ náà lẹ́sìn àrẹ ọlọ́ọ̀bà lẹ́yìn náà àwọn announcement bí mẹ́ta sọ wà sí ẹyà bẹ́ẹ̀ sílẹ̀ fún wa ọmọ ẹ̀yà wa tó bẹ́ bọ̀ òye ọlọ́kọ̀ bá tẹ́lẹ̀ sí àrẹ ó tún fi owó díẹ̀ kan ránṣẹ́ pé kò ti ra ẹ̀rọ àti ní àwọn tó tó bá bá rí pé kò díẹ̀ káàtó fún wọ́n ti ra ẹ̀rọ yẹn wọ́n ti tẹ̀ àwọn tọ́lọ̀ nípa ọkàn wọn ti ké fún wọn ọ̀sẹ́yìn wọn àti fún lẹ́yìn àṣà lẹ́yìn àṣà àwọn kan wọn kó fún ní tí ìdí ẹ̀yọ̀ díẹ̀ tí wọ́n gbà láàyè kó wá síbẹ̀ ní ẹ̀yìn àṣà kó wá wo program náà o kí wọ́n bá kó kó sálẹ̀ lọ kan wa kí wọ́n bá sálẹ̀ sàrẹ̀ ọlọ́run bá aláwọ̀ kó wá lọ kẹfẹ́ kọ́mítì ló ṣe àwọn tẹ́yìn tó kò sí irúṣà ìmí gan ń pa rẹ̀ tó ti bẹ́ẹ̀ lọ kó ti wọ́n gbà pé àbí òun náà ní tiẹ̀ máa ìjọba ìgbà mi rò yọ ní ara ọ òbí kọmitì ló sàwọn iṣẹ́ yẹn kí wọn bá àwọn ọlọsẹ wọn dẹsí níwọn bá gbára wọn tó ń yẹn nílé tó yanjú kí wọn bá kó kó wà kàkàlà kò lè kárí ẹni bọ ìdí bọ yàrá ilé ẹ̀kọ́ ni ọwọ́ àwọn tí wọ́n rí náà kọ́ lọ́ọ́ bá yàrá ìsìn bọ́ lọ́wọ́ náà nọ́mbà two ah, gẹ́gẹ́ bí màá ti bá bẹ̀rẹ̀ sí ìdìmú wàdà náà àbíjẹ kání kíkà lọ sọ́dọ̀ ọmọ ìyá àbúrò ní Àbújá alhamdulillah ọlọ́ọ̀ni ká lọ ìfàdí amẹ́yẹ̀dẹ̀ wọ́n ti ṣáàjì àwọn ọmọ ẹ̀ kò ní hospital àwọn ohun tí ìtú ti káwà pé débẹ̀ wọ́n pè pé àti kú jẹ́ra débẹ̀ wọ́n ti fún lọ́la sí àkọ́lọ́ mọ́tò bẹ̀ tí wọ́n kọ́ lọ́wọ́ wọ́n bá fún lọ́la sí pé ní mo bá ẹ̀dùn gan bí wọ́n bẹ́ẹ̀ tún fún un rọ́bù léyìn láti dé wọ́n gbé gómìn náà nígbà náà dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ bàbá tí ọlọ́run sọ alẹ́ sàrẹ́ ọlọ́run ní sàrẹ́ jẹ́ wọn káwà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah nọ́mbà 3 uh, ọmọ sẹ́láìsì ní ìjẹ̀ síbẹ̀ ọmọ bàbá tó wà síbẹ̀ ọmọ sẹ́láìsì john youngman Kamarudin wọ́n pè wọ́n kó bá fúrẹ́jì wọ́n ní a àwà ní àárọ̀ yìí níwájú ní ìwọ́n lábúlé ìfọ̀ ọlọ́ọ̀bá sẹ́gbẹ̀ẹ́ mọ́ ọlọ́ọ̀bá wọ́n kó bá fúrẹ́jì ọmọ náà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kó bá ráwọn òkú ẹ̀rọ ojú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá دارس بداية كل والله أبا بسيط بيرك أمن قل لا إله إلا الله مفتاء الجنة يبي فرنش لا إله إلا الله قلنا مفتاء الجنة نبي لا إله إلا الله مفتاء الجنة لين أنك الصلاة مفتاء الجنة kí ọ̀rọ̀ yẹn ọ̀wọ̀ kọlura wọn kò kọlura wọn ti bá wọnú ṣurutu la ilaha illallah òun náà ni mista ojanna abẹ́rẹ̀ nínú wà ó bí wa abẹ́rẹ̀ mista wa al-mahabbatu al-munafiyatu lil-bughd àwọn ọ̀rọ̀ gbogbo tí láyé làbá kó sínú ìkéde yóò ní tẹ̀sí inú ẹ̀rọ nìyẹn gbogbo àwọn iṣẹ́ ìṣẹ́ ìgbàlá ta ó wà nù la ilaha illallah ni ẹgbẹ̀rún ẹ̀gbẹ̀ àtà àjàkáàdì àtà ọgbọ̀n gbọ́dọ̀ àbẹ̀ ó díwà ìgbẹ́ bá rántí ọmọ bíi wáyé pé ọ̀rọ̀ burúkú ọ̀táwọn Yorùbá máa sọ pé ìsọnù ọgbà rẹ̀ àwọn àgbà àgbà àgbà ọ̀kan àbẹ̀wò mo nípa sọ pé orí orí àgbà ó díwà àdúgbò inú láìlẹ̀ lọ́gbàgbà náà ni àlùfáàgbà ó díwà gbogbo ẹ̀ ó kú sínú láìlẹ̀ lọ́wọ́ ni ọlọ́mọ sáfù rẹ̀ ìwọ ọlọ́ọ̀bà gbogbo iṣẹ́ ìsìnà wọ́n ká irun yẹn gan tó wákì àfikún ní màá ń parẹ̀ lọ́nà alẹ́ ilmu almunafiki rizal inú tó wákì àfikún fipolo ìsìnàs lọ́nà alẹ́ akhlasu almunafi mẹ́ṣẹ́ ọdí àti ogbó ẹ̀fọ́ àti nínú ọdẹ náà ní ọdí yẹwà wallahu ta'ala lọ́mọdé àfúnayé náà rubu nan zan kan na nan sai wani cewa Allah ta ba da taimako ne ya ba mutane talakawa da iyaye marayu da ya ka ba da bayan yau akwai injin nika akwai mashin na dinki wani razarik wani za ba iyayen marayu talakawa bayan sallar la'asar a ina fada wanda ya samu kusa ya zo domin eh, zama mai shaida kan wanda abin da za a yi wani samu dace kuma akwai wani yaro ne ya rasu cikin jiya ana roƙo Allah da dace lafiya kuma kamarudin sunan shi akwai wani yaro da bai da lafiya yaron mun nan ne a nan Brazil an sai da shi a nan Abuja National Hospital mun ji wurin jiya mun je mun gaida shi ya samu sauki an salame su jiya alibashi lafiya an kama dace da abin da nake so sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabi ajma'in ọ̀rọ̀ nípa sílùmí àlìlà ń kàlọ́ radiyallahu anhu nípa fìkìlì ìṣẹ̀lẹ̀ nípa nípa sílùmí Uthman radiyallahu anhu àti sílùmí àlìjẹ́ khalifa àtàwọn سيدنا لعلي ومقال زبير وفي سيدنا طبعا رضي الله عنه واسم المواسيدة عائشة رضي الله عنه فقالت من جل العاضي سيدنا كنين وفي دوسي كنين وفي دوسي كنين وصف وصف كنين وصف وصف كنين وصف وصف رجع ابن عباس وأسر إلى علي بخبر كنين وصف ابن علي ناس ابن عباس وفي ابن عباس أفزلنا أسر lọ bá fi náà bí musa làásì ní kúfà àwọn ará kúfà fi náà musa làásì ní káwọn ní dásọ̀rọ̀ yìí o àwọn afẹ́ support mọ̀ méjì àwọn ní dásọ̀rọ̀ yìí ó di yé wa فرجع ابن عباس وعسكر الى علي بخبر ابن عبد الله بن عباس سيدنا عسكر قال ابن علي ومخنون في بيته abu musa gómìnà kúfà nítorí ní o kò sí káwọn èèyàn tẹ̀lé bá wọn fasana hasan ibn ali wa amma bin yasir فأقبل حتى دخل المسجد فقال حسن لابن أبي موسى ابن له أن يدكم قد كنا عسل بيوم مالك سيدنا عمار بن ياسر

agbára mi yà á sọ̀rọ̀ olùkọ́ kọ̀ọ̀kárẹ̀ ṣùgbẹ́yà ní islam wọ́n pa abẹ́ ìyá àfẹ́ràbí bí láwọn ní sílẹ̀ ìjà tó ń bá lọ fún ọ̀gbà lórí ọ̀gbàlábì gbọ́ ó di eyín ọ̀nà ọ̀gbàlábì gbọ́ àmọ́ kan rẹ̀ ọ̀gbàlábì níbi wọ́n wọ́n rákàyà amáàrù ni yà á rọ̀sùn bàbá máa tẹ́ra kún ní àti ọ̀gbàlábì ọ̀gbàlábì ní in aadu fa'ud in aadu fa'ud. ìdí àmọ́ ọ̀gbọ̀n yà á sẹ̀rẹ̀ yìí òun pẹ̀lú sínà afi ọmọ sínà ali ìgbàgbọ́dà gbáná lọ sí kúfà lè tán ara kúfà sínà bí musa sọ̀rọ̀ bàkàrà hasan ní abi musa sínà hasan wọn sọ fún abi musa wọn dọdọ rẹ lima tàbíkọ náà sọ àná sí ìlú káwọn kúrẹ́ ìdáwọn yàrá sí ìdí mọ́jú kúrẹ́ wa. wọ́n bí mú dá òjì lábáyé báwọn yẹn sọ̀rọ̀ òjì láwọn kọ̀ yẹn tẹ̀lé wa kíkọ́ wallahi ma aradna ila al-isla wallahi ba bi dina ya ni nǹkan mi bi a ni a a ba iru mi jo ba lo wala ta wa mi ولا مثل امير المؤمنين يخاف على شيء يقول امير المؤمنين سيدنا علي mun kuma daga man fara da kiyo ma fasina daga man fara sun na ali kiyo ma ban zuwa min san na ma sun na ali ne su kai fuwa bi musa al-ashari odewa àwọn abu musa al-ashari àwọn sawa an fa kisu ba tremi fún gbẹ̀gbẹ̀dún láti ọ̀rọ̀ dídú ẹ̀gbẹ̀ tó o sínú yọ̀ sí ọbẹ̀ sínú oní sínú alìgbẹ̀yàn kò sì ẹ̀fún jú àwọn nínú àwẹ̀ àyàn ها رأى برسوله عمرو بن عاص مسعود فهي عمرو بن عاص رضي الله عنه فقال صدقت لأبي أنت وأمي إن مثلا أدلوصه ìgbẹ̀bí àti mùsùlùmá tó mọ̀ bí ẹran ló ń dúdú lọ sí pàpé amírùmù mi ní ẹ̀jẹ̀ ní àìsáyà tó dúdú lọ sí ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ sáǹkà méjì àlàáfíà lọ. aláàkìní ما لا مالك إليه المستشار مؤتمن اسم الشورى كانوا يدخلوا فروقي أقول لك أنا جو أبرا جاكوني ما فوق بالي أقول لك الشورى يوم فوق بالي واه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فين في الجبال اللي سنقروا إن جبت لأيه إنها ستكون فتنة فتنة فتنة مبوعة له فتنة مبوعة القائد فيها خير من القائد وتبقى في كل رجل له كل رجل تدوله والقائم خير من الماشي أنت تقول ممشي olórí jẹ tí bá mú bùrù tí bá rìn lọ bá rìn lọ wọ́n máa ṣe xayiru ní rọ́ọ̀kì ẹni bá rìn tí o gbìn kan láti rí gbóhùn dà olórí jẹ tí gbóhùn kan lọ ìbẹ̀rù bukari ló gba hadith iwájú mẹ́rin mọ́sùlá ti mẹ́rin àbí dáwọ́d ìkíni sábẹ̀ ìbẹ̀rù nígbà àti ìbẹ̀rù mọ́ ahmed nígbà mẹ́rin mẹ́rin tàyẹ̀ mọ́ hadith ìwá ilé àwọn ará kópa láti kò ní wa lọ sí lórí ìfowópamọ́ وفتنا يعرض به قدرنا الله إخوانا بقوة تواتي حواتي أي تواي أتواء أتواء خلاص بني كني أمايا قد جعلنا الله إخوانا وقد حرم علينا دماءنا وأموالنا في دكنا ولي وقروا الجوا وسنا إسلوا أقولوا أقولوا أقولوا في الباطل الجوا ده يسكت عبد الإسلام أنكم مبلايزين àwọn èèyàn yìí kí ló ti wọ́n kojú ara wọn kí kọ́ra wọn sílẹ̀ wọ́n máa kọ́ ara ẹrú wọ́n máa kọ́ra wa wọ́n máa yọ̀rọ̀ balẹ̀. ìjọba àlẹ́yìn náà dènà àná wọ́n mú wa ó ti ní ìwọ̀ fún wa ìjẹ́ wa àti dúkìá wa. kọ́rọ̀ bí náà bẹ́ẹ̀ ní náà. ìfọ̀fà ń sọ láàrin àwọn èèyàn ìgbìmọ̀ àti ìgbìmọ̀ àti wọ́n wà ìfọ̀fà láàrin àwọn in support and against ilé ìtúbà ilé ìtúbà ìtúbàjú dálbì nàìjíríà ẹ̀yọ́ sí mọ́ọ̀rìdùn alákòròdín aláàmìrì mòmìnín náà tó ń kọ́rẹ́ bí ìtẹ́lú àmìrì mòmìnín kọ́rẹ́ fún àmìrì mòmìnín kábí ìtẹ́lú ẹ̀ alẹ́ sí fàmà àbúkẹ́lá ọmọin bẹ́ẹ̀ mọ́sibítì ánù àwọn tó ti fara ọ̀ nígbà bẹ́ẹ̀ ni kò ní ìyá mùsùlùmọ̀ yàrá náà قام قعقاع إن قعقاع قد إسلامه ابن أمر وما أمر فقال يا على الكوفة يا رب الكوفة إني لكم ناس مجفرين السياح مجفرين مرة يا بسنة تقاونا وصحبها بجميع تسلم يا على الكوفة يا رب الكوفة مجفرين مرة وعليكم شفيق أحب إليكم أن ترشدوا والأفضل قولا هو الأفضل bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín mo lẹ̀ láàánú bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín báyìí sọ̀rọ̀ ìfẹ́ tọ́yìn sọ́nà kan lẹ́yìn náà ìfẹ́ sọ àwọn gbólóhùn kan dúdú làwọn gbólóhùn náà. kuma kala amir abu musa fahuwal asu àti ìsìnkú ní àmúta mú wá ẹni tó kọ̀ owó lórí jọ sórin lọ tó rìn òun lọ́gbọ́n gbígbọ́ ọ̀nà òdodo ló sọ. ni àmọ́ kọ́ọ̀lù abu لا بدوني أقول عك ولكن لا سبيل له نقف فيه كل كتابه كل كتابه أفكار كتابه الرأي كسيتي أما ما قال أمير الأمير أبو موسى فهو ولكن لا سبيل له إنه لا بد من إدارة تنظم الناس وتنزع الظالم وتعيد المظلوم ليس bọ́lá àgbà fún sí náà lè ní àmì ìmùmìnì sáré ìmára àtẹ́rẹ́ àtiwájú tí ó ti ṣe títò láti fún mi ìmára ká ní àmì ìrù òun ni ó ti àwọn dání kí ọ̀sẹ̀ na Usman àti ìkàkọ́ kó bí àjẹwọ́n ẹni tí ó ti àjẹwọ́n ọkọ̀ mi ẹ̀yẹ yìí ọkọ̀ lọ́ta àkọ́kọ́ wọn ẹni kan náà àmì ìrù kan náà láyàn tó ṣe aṣíwájú wa ọ̀rọ̀ tí wọ́n wí lọ́kọ́ mi máa kò sí láàṣírí ẹ̀là bá búdà bá ní àsàmì ìrùn mi ni láàkín láàṣírí ẹ̀là bá búdà bí ìmára ti ká ní aṣíwájú lẹ́yìn náà sí àwọn ìrùn náà وهذا أمير المؤمنين ولي مما ولا ولا ما ولا هذا لا لا وفي وتجانيج والله يسير عبدالله علمين انصفى في الدعاء يسعى الأدواء لعناء ورسولة ورسولة ورسولة إنما عدوا إلى الإسلاء اليوم ممكن في تجلالا تنصروا الدجالي في الدجالي وكونوا في هذا الأمر بارع إلي مقمع الدجالي في النور وتتعي lọ́wọ́ bá lo orí àti ìdíjú àìní wọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ti lo sọ́kẹ̀tẹ̀ wọn àwọn lọ́wọ́ máa lo orí àti ọpọlọ àti ojú ó di bí àìní wọ̀rọ̀ rẹ̀ ìgbà ẹ̀yà ti kíkà sínú ọ̀rọ̀ yìí o ilé ìṣe ìgbàgbọ́ pàkà sọ bí sinario ti kéyì ni ó di ọ̀yẹ̀ náà ti kéyì ni. قال سيحان ابن صفوان سيحان من زعماء كوفة أخاذتني سيحان أما سيحان من وراء كوفة يا أيها الناس ولن سبحانه الله يا أيها الناس إنه لا بد لهذا الأمر لما يريد الثلاثة لا بد من هذا الأمر آه، لا رب لا فيه لا يريد أولى الناس من ولا يدفع الظالم يعز المظلوم àwọn wọ̀nyí ẹni wọ́n yọ yìí wọ́n yàn yìí àdúgbò mi ní tó galábùsí lánàá nílẹ̀ ran àdúgbò sí lọ nígbà ó náà sí gbẹ́dá lè gbọ́ òyìnbó ọjọ́ lè kọ́ òyìnbó nìyẹn ọ̀hánra wọlé yòókùn dẹ̀dọ̀ òkùn bẹ́ẹ̀ ni olórí wa yìí ẹgbẹ́ yàn lé wọlé wa yìí àlí àlùkò wa تنظروا فيما بينه وبين صاحبيه تكاو يسن سوى لاني وقدام وريه من لج يعني سيدنا زبير وسيدنا فرح هو مامون وقدنا تاني في قبلاني كنت أكتب سيدنا حبي على أم فرح على في الدين فكيوني كنت أجبني فوق ذلك فقيه في الدين ويسن من نهنا إليه فإنا فاعلون معه ìṣe bẹ́ẹ̀ kó tẹ̀lé wa o àwọn lọ ni o nígbà wọn zọ àmọ́ kó pàdé ó ní máa ti dùkú báwọn ti tẹ̀lé wọn ó di wa bí wọn ti tẹ̀lé ọ̀rọ̀ sínú abubu musa al-asiri ni fakala asiri bin ali ali sínú asiri ọmọ sínú abẹ́kọ̀ àdìbò dáwọ́tì amírukum wasiru ila ikhwanikum ẹgbẹ́ pé pé àmírù yí àní sinali bọ̀sírù ẹlẹ́jọ́ àwọn jama yìí fi iná o pẹ̀lú ìdílé hàdà amúrù mi wọ́n yẹn ń fèrò ilé yìí bá wọn nínú àkọ́kọ́rí ara wọn tí wọ́n tọ̀lé wọ́n tún balọ̀ wàláyé lè án yẹ̀dà ìhì kúl nùhà da in ni da táwọn yan àwọn onílà akẹ́kọ̀ọ́ àrọ̀ yìí amsal fi àjẹ́lì ọ̀rọ̀ ajẹ́n kí ní kíákíá àbí ní kẹ́ ọ̀rọ̀ fìlà ákébùtú wà fàájì ó lórí kí ẹ tọ́wọ̀n yẹn kọ́lẹ̀ lọ́kùn bẹ̀rẹ̀ sí pẹ̀lú ọ̀rọ̀ fàájì bùtà wọ́tẹ̀nà ẹgbọ́ ẹgbẹ́ pé wọ́ta kìí sí wà inú náà lọ́wọ́ ràn wà lọ́wọ́ alamọ̀pẹ̀lẹ́ ìrìnà bíi nígbà jẹun takùsì àwọn ọmọ kí ni àjẹwò ni wọ́n ní alamọ̀pẹ̀lẹ́ ìrìnà lórí ìjọba kò sí wọ́n pẹ̀lẹ́ ìsìn ẹgbẹ́ ni fún ẹ̀yọ́ tó sùn ká mùsùlùmí nìyẹn kọ́lọ̀ bá ká mùsùlùmí ọlọ́ọ̀lọ́ fún sáwọn náà náà إن أمير المؤمنين يقول قد أخرجت مخرج هذا ظالم أو مظلوم للعالمين كلمة المتبعين والله إنه أبو سلمي وسلمي وسلمي يحمي مسلمي يعني فإني وإني عفو الله رجلا رأى حق الله إلا نفر ìwọ̀n arántí ọlọ́ọ̀ba ló fi ẹ̀rọ kùtù kùtù jáde báyìí ẹ̀sìn ọlọ́ọ̀ jáde ṣe tí ó jáde lọ lọ́nu wọ́n jẹ́jẹ́ ní lọ́gbọ́n nípa àìní rẹ̀ ẹni tí wọ́n fẹ́ wọ́n sì àbòsí fún mi ni tí wọ́n jáde pẹ̀lú gbogbo àgbà ah, àbòsí wọ́n ti fún àlè kọ́nà mi lọ́wọ́ wọ́n jẹ́jẹ́ ní gọ́ọ̀lì mẹ́nu káàkọ́lọ́ mi ni àbòsí mi ò ṣe ojú mi lọ́wọ́ lẹ́yìn kí n rí àbòsí ṣe ẹ̀kú ṣe ní àlè fàṣíkè ni tó kọ́ fún ọ̀rọ̀ sọ ni. وباكي وباكي جوان والله المفلوبرة إن تلحق وزبير أو ربي جوال وبدك جنون حتي طلعت الزبير زبير أول من بايعني وأنا أخذك بايعني وانا أول من قدر أو نزق بدر وقال استأثرت بمال في فوق الدنيا tí mo kó ní mo ẹ̀ bá lòrò kan lọ́wọ́ kí sọ́ọ̀ fi sí àwọn ìṣẹ̀lẹ̀ máa àwọn obìnrin tó ń bí mo ti di ìjọba ni àǹfírò ẹbájì o múrò bí máa rófí wọn nà háwọ́ àni munkar kẹ máa pàṣẹ dáadáa kẹ máa pàbúrú Allahu ta'ala alam eléyìí ni ọ̀rọ̀ sí na ali ìjọ fìtínà sí ọ̀nà ọ̀kan wa ìtí yóò bá sọ ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú máa rẹ̀ nìyẹn ẹgbẹ́ onú ọ̀rọ̀ yìí nìyí kádó bẹ́ẹ̀ rí ààyè inú ọ̀rọ̀ sínú alẹ́ nìyí àti bẹ́ẹ̀ ìṣẹ́jú ènìyàn ẹ̀rọ ìṣẹ́ ìṣẹ́jú ènìyàn inú ọ̀rọ̀ yẹn báyìí. naam ẹ̀rọ àwọn ẹ̀kọ́ tó mo fẹ́ fi máa ronú jìnlẹ̀ yìí mo máa ń sọ̀rọ̀ lọ ní wọ́n yìí ká àwọn áfíríkà ọ̀rọ̀ gbé yín ẹ máa ronú jìnlẹ̀ gan-an. Thank you very much. Thank you very much. Àwọn akẹ́kọ̀ọ́ Zobeiru àti Fọlá àwọn ni wọ́n kọ́kọ́ ṣe báyà fún àwọn olóòtú padà rẹ̀. Wọ́n ti wọ́n ti bèrè àwọn tàwọn ẹgbẹ́ àwọn oníbàkà sí iṣẹ́ ẹ̀rọ dáná o. Wọ́n kọ́ sí wa ni ó pé ìjọba ní ìpínlẹ̀ àtàkàbà yẹn àtàkàbà yẹn ó di mu yóò jọ ọ̀rọ̀ àwọn apc e nàìjíríà tí wọ́n ní ẹnìkan bú ẹnìkan bú buhari bí ìjọba yìí gan fún ọkàn òrójú sí ọ̀nà kan lórí àwọn tó yọ àdá àti igi lẹ́gbẹ̀rún ìgbà máa ma ṣe tún náà nípa ó di tó ọlọ́run kó dànù wa ni àwọn dà ẹ wá ní wọ́n máa ń sọ kuma ya rike su ke da jira na tara gbogbo mata ṣe tọ́lọ̀ wọlé wọn fún àwọn ọmọ wọn torí sẹ́gun òní ti báyà tí ló pé náírì wọ́n á fi káwọn sọ̀rọ̀ yẹn pa àwọn bọ́jú pàṣẹ náà ọ̀tún náà ní àpò ìdá fún wọn àmọ́ ikú sòrò tó kú wọ́n ti báyà yẹn àwọn yẹn jọ wọ́n ti báyà náà nù àwọn ọmọdé lórí fún kíláàsì ní kíláàsì lórí kíláàsì kò lè jẹ́ wallahu ta'ala alam ọmọ bá kú sàlẹ̀ nìkan wa Mm wọ́n tẹ̀lé rẹ̀ wọ́n ti tẹ̀lé rárá o ọ̀tọ́lọ́ sọ ìbúkọ̀ àárín òótọ́ sọ ìbúkọ̀ àárín òótọ́ ní ṣe ní àbúrò sọ amáyé kò ti ṣe ẹni tó ọdí àwọn àbúta àwọn ìsìnàrí àwọn sọ púpọ̀ ẹ̀yẹ jẹ́ kíníkà níwá àwọn tẹ́lẹ̀ wọ́n sàbòsí sáájú pẹ̀lú wọn àwọn tẹ́lẹ̀ àwọn díìl pẹ̀lú wọn tó sàbòsí iná kàtó gbà fún ìgbà ní ọ ọgbẹ on which you can pass wọn ọdí àbúta ìsìnàrí ó ti rẹ̀ rà ìṣúná tó gbà fún bóòlù àti ìṣúná tó gbà fún olórí náà ó lè máa implement àwọn àwọn laws ẹ̀kọ́ ni kí ni yẹn. gbogbo wọn àjọ ní ẹni wọn ní ọjà lónà ọkùnrin tí lórí ìlú tí ìlú mọ̀dàrú mu ẹnu mi àwọn kan sì bẹ̀rẹ̀ pé àwọn ni wọ́n wá bí sí ilẹ̀ wọ́n sọ fún ẹni alẹ́ gbọ́dọ̀ sí alẹ́ kan sọ̀rọ̀ yìí sí ìgbà mo sọ fún alẹ́ kan sọ wípé káì ẹ sì kàyàn sí ká ní kí wá jẹ olórí ìgbèrè fún ìgbà ìdálẹ̀ wọ́n ń tọ̀ bá di ilé ọ̀jẹ̀ wọ́n á di dandan kẹ́kẹ̀lẹ̀ láàrin ọ̀rá ìlú lórí ẹni ẹni ẹlòmíì máa sọ fún ilé ẹran nígbà tí ibi gbọ̀ngbọ̀n ẹbí rò pé ah, ọ̀rọ̀ sí náà ní ọtí fún ọba ìdè ṣé ẹgbẹ́ ẹ̀dùnmí wọ́n yẹ sí náà lè sọ irọ́ ni ó bẹ̀rẹ̀ nígbà yàwọn kan gbára ọtí náà lè lọ́tọ́ sí wàhálà sí máa fẹ̀rẹ̀ nìyẹn ó fìtí ìtọ́lọ́ fi ọgbọ́n kan tó wé ní ìtìlẹ́ ìnà àbí ìwò fìtí àkàn wí ni ìdíkọ́lọ́ ń gbé pọ̀ wàtú. ẹni tí olóbìnrin ó wá yàrá òbí kẹwàá nàbí yọ ń tọ̀. ara kò nínú ogún bẹ́ẹ̀ lówó yẹn lọ bí mo nu owó yẹn kó fi tójú ẹ̀ bí mo náà ní fi tẹ̀ ọ́ lọ. Ebi yẹ yàrá bi, bisimilali ni ìtìsí ọ̀nà. Wọ́n kò fún fún. Yam, kí ló ń jẹ? ọlọ́run kọ́lá sọ yìí ni láti ṣe tó ń sọ ìdíkò pàdàbàrẹ̀ ọmọ gbọ́ àwàrà ìgbé wọ́n sọ̀rọ̀ wọ́n bá rí mú sí láǹtì nínú ìjọba islam ìgbèkìmẹ́l ilẹ̀ ẹkùn mú kí àwọn wèrè aláìrẹ̀ ìgbèkìmẹ́l ẹkùn mú kí àwọn ó dìyẹ wa ìjọba náà kò máa ṣe ẹ̀ sí ilẹ̀ yorùbá ilẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó wà fún náà nìyẹn ẹ wo ilẹ̀ yorùbá ń kàkàn àti wèrè ni àti kúkúrú ni gbogbo wà láàrin gbòòrò ìmọ̀ nọ́ọ̀sì yìí fún wọn sàn fẹ́ẹ̀sì ni fún òkú ọlọ́tí àrò fún wọn lò tọ́jú wọn wọ́n yàn pé iṣẹ́ ìjọba ni kí tọ́jú wọn wọ́n yẹ kí tọ́jú wọn ó di wa bọ́lá ò tààrà náà. rárá o ìdílé mọ́ bí ọ̀bí èlò sì dúró ẹ̀. ẹni kan bẹ́ẹ̀ bíi ìgbàlá ìgbàdùn ìgbà lánàá ní bùkátà ló kú bẹ́ẹ̀ àwọn ọmọbìnrin kan bí ojú ọ̀sẹ̀ yọ ọmọbìnrin bí wọ́n náà àwọn ọmọbìnrin kan ló kú náà kó di méjì ìlú àti ojú ọ̀sẹ̀ méjì sí kéènì àti bímọ ọkùnrin kankan ọwọ́ akú sábúrò ẹ̀ nínú ogun sábúrò ẹ̀ nínú ogun oríṣiríṣi náà mo fún bẹ́ẹ̀ àbúrò ẹ̀ nínú ogun àbúrò ẹ̀ ọkùnrin àti obìnrin nínú ogun ó fi gbogbo ogún sọ́nà ó lè níyàwó bẹ́ẹ̀ níyàwó ó fi gbogbo ogún sọ́nà twenty four àwọn ọmọbìnrin yẹn láti méjì lọ sókè wọn mú sixteen nítorí ẹ̀ka twenty four ẹ̀ka two ten of twenty four is sixteen by twenty six síbẹ̀ ni àbí ó kú eight àbí eight nínú twenty four by three so ọmọ àwọn ìyàwó yẹn yóò mú fọ yóò gbèsè then àbúrò àwọn àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ọkùnrin àbúrò obìnrin àwọn ọkùnrin náà yòókù ìfọwọ́ ẹ̀fọ́ ìfọwọ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ ah ọmọ àlẹ́ o mo ní ìgbìmọ̀ yóò lè rí pọ̀ òun náà lọkùnrin tó bìí àwọn àbúrò rẹ̀ àbúrò àbáyé náà lọkùnrin mọ̀ débá ní tẹ́gbẹ́ tó yẹ ká bí ọmọkùnrin ni àbúrò kankan ò ní kankan bẹ̀ kọ́ ló kọ́ ọmọkùnrin kan ló bí ẹwọ́n mi kò sí pé lóbi àbúrò ni ẹ̀gbọ́n ni ẹ̀kọ́ ní kankan bẹ̀ kò sí àbúrò àti obìnrin nìkan ló bí òun wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ọmọ lágbára o ọmọbìnrin mẹ́wàá ní kí ìbímọ ọkùnrin kankan ẹ̀kọ́ ọmọ ọkùnrin mẹ́wàá ló bí ó di mẹ́wàá yẹn sixteen ẹ̀wọ̀n mu àbẹ́rẹ́ pé ó bí ọmọkùnrin kékeré ọmọkùnrin kékeré òun nìkan mú fifty one ìyàwó bàbá ẹ̀ mú three ìgbà yòókù ọkùnrin ọmọkùnrin ní kùkù lẹ̀ ìgbà báwọn mi yẹn àwọn ọmọ báwọn ọmọ ọmọkùnrin mẹ́wàá fún wọn lágbára ju tuntun lọ wọ́n di kílọ̀fà ìṣẹ̀lẹ̀ àti àti kúpa lọ fún ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ padà darí sí ọ̀dọ̀ ọkùnrin kúkú padà sílẹ̀ nìyẹn ó di wa àwọn yóò dúró nídùú bàbá mi kọ́ ló lọ bá bàbá náà ni bàbá máa jẹ́ gbogbo àbẹ̀yàn mo kó yẹn bọ́ yẹn ni bàbá náà lọ jẹ́ ó di yẹ wà ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ àwọn òṣèlú ìṣẹ́ ẹ̀ mọ́ ni ọlọ́wọ́ ti alálàmù.